kó tó wáá fẹjú jù báyìí lọ kó tó dì í pé àwọn mọ yàdá wọ́n mọ yọ̀bẹ wọ́n mọ lé ara wọn kiri nílùú Ògbómọ̀ṣọ́ ìmáàmù tuntun ìmáàmù mọ́sálásí ààfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Habib Lai Ayilara ìmáàmù ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ nípa bí kábíyèsí ọba sọ̀hún tìlú ògbómọ̀ṣọ́ ọba gandhi àfọlábí láòyè sọ̀hún tìlú ògbómọ̀ṣọ́ bó ṣe yàn án gẹ́gẹ́ bí ìmáàmù fún ààfin ìlú sọ̀hún tìlú ògbómọ̀ṣọ́ kí wàá ní máàmù sọ kí ní máàmù wí lórí ìgbésẹ̀ tuntun ọ̀hún àmúwá fún yín tá wọnú ètò lọ ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí adókè lọ́hùn-ún ká gbọ́ ká wo tí wọ́n ní fún wa tá a bá wá padà dé ká wá tẹ̀síwájú lórí ètò ẹ má tíì lọ o ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ó ta sánsán ó wà lórí YouTube ẹ máa wò ó ẹ sì rí pé ó ta sánsán ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀ wọ́n á ta sánsán yóò yẹ yín kalẹ̀ o. ẹ káàbọ̀ padà Tajudeen olówó òkèrè lórúkọ tèmi ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ètò Imam Habib Ayilara ti ṣe ìmáàmù tuntun fún ààfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ tí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wé láwàní fún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ìmáàmù tuntun ti sọ̀rọ̀ ìyẹn imam abiblai ayilara kí wá ni imam abiblai ayilara sọ ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ wọ́n ní ìmáàmù ààfin ṣọ̀ún ògbómọ̀ṣọ́ tuntun seyik abib adékúnlé ayilara ti sọ pé ọ̀rọ̀ jíjẹ ìmáàmù ní ààfin kò mú awuyewuye kankan dání ó ní kábíyèsí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Ọláoyè sọ fóun pé òun yóò máa sojú orí adé láwọn ìpéjọ kọ̀ọ̀kan ní ìlú Sheikh Ayilara ni èyí túmọ̀ sí pé òun yóò máa sojú kábíyèsí fún ẹ̀sìn mùsùlùmí àti fún ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ayílára ní ẹ̀tọ́ ìdílé Ayílára tí wọ́n ti ń béèrè fún ni Ṣọ̀ún Ọba Ghandi Àfọlábí Ọláoyè ṣe fún wọn. Hmm. gẹ́gẹ́ bí Imam Habib Adékúnlé ṣe sọ ẹbí Ayílára ló máa ń fẹnu kò lórí ẹni tí yóò bá jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́. So ọ̀pọ̀ èèyàn míì ló wà nílẹ̀ táwọn náà lè jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ nínú ẹbí Ayílára kí ẹbí Ayílára tó yàn mí tí kábíyèsí sì fòǹtẹ̀lú aṣojú ni mo jẹ́ fún ìdílé Ayílára àti ààfin Ògbómọ̀ṣọ́ àti pé n kò ní fi ẹ̀sìn mùsùlùmí àti ìlú tí mò ń ṣojú ba ẹ̀sìn kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe jẹ́ èmi náà wá ń gbàdúrà pé n kò ní dojú ti ìlú Ògbómọ̀ṣọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Imam Habib Adékúnlé Ayílára tó sọ ẹni tí í ṣe olóyè àríàgò fúnlùú Ògbómọ̀ṣọ́ àwọn náà sọ̀rọ̀ kí ni olóyè ààrẹ àgò fúnlò Ògbómọ̀ṣọ́ kí ni àwọn náà sọ lórí ìgbésẹ̀ bí kábíyèsí ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Láòyè bí wọ́n ṣe yan Imam Habib Adékúnlé Ayílára gẹ́gẹ́ bí imam fún ààfin nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká mú wá fún yín ohun tí olóyè ààrẹ àgọ̀ ohun tí wọ́n sọ ààrẹ àgọ̀ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ olóyè Samuel ọ̀tọ̀lórìn sọ fún iléeṣẹ́ ìròyìn BBC Yorùbá wípé ìmáàmù ààfin ni a yàn a ò yan ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ohun tó jẹ́ kí a gbé ìgbésẹ̀ yìí ni pé ìmáàmù tó máa ń ṣe àdúrà tẹ́lẹ̀ ní ààfin tí í ṣe Sheikh Teliat Ayilara ti pé sọ̀hún ìlú ògbómọ̀ṣọ́ ọba gandhi àfọlábí ọláòyè lẹ́jọ́. nígbà tí ọ̀rọ̀ ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ sọ̀hún ọba gandhi àfọlábí kò tí dé ipò nígbà náà èmi ni mò ń de ilé lásìkò náà torí nígbà tí wọ́n fi yan sheik ayilára sípò ìmáàmù àgbà ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún tó wàjà tó yàn án sípò wà ní ẹni ọdún márùndínlọ́gọ́rùn-ún nígbà náà ninety five years kò pé oṣù kan tí kábíyèsí yàn án sípò tán ni wọ́n wàjà lọ́dún náà ìyẹn ni kò jẹ́ kí wọ́n lè wá ìdí rẹ̀ dáadáa lẹ́yìn tí kábíyèsí ọba ọláoyè gorí ìtẹ́ tán ni ìdílé ayílára tí wọ́n máa ń jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ fún kábíyèsí wípé kì í ṣe ọmọ ilé Ayílára ni imam Taliat Ayílára ìyẹn ló jẹ́ kó gbé bàbá àtàwọn olóyè lọ sí ilé ẹjọ́ ìyẹn kábíyèsí àti àwọn olóyè kan èyí gan ló jẹ́ kí kábíyèsí sọ fún un wípé kó má wàá ṣe àdúrà tó máa ń ṣe lọ́jọ́ ẹtì ní àfimọ́ torí ó ti gbé ọ̀rọ̀ náà lọ sílé-ẹjọ́ ààrẹ àgọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní kábíyèsí àtàwọn olóyè mọ òfin ìdí nìyí tí Ṣọ̀ún fi yan ìmáàmù fún ààfin nìkan <laughs> mo rò bẹ́ẹ̀ yìí náà ti gbọ́ ìròyìn tá kà fún yín yẹn tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa gẹ́gẹ́ bí ìròyìn ta kà fún yín yìí ẹ jẹ́ ká mọ ìwòye tiyín àti èrò tiyín lórí ohun tá a mú wá fún yín yìí ìgbésẹ̀ tí kábíyèsí ọba Ghandi Àfọlábí Láòyè Ṣọ̀ún ti lo Ògbómọ̀ṣọ́ tí wọ́n gbé láti yan ìmáàmù tuntun fún ààfin nílùú Ògbómọ̀ṣọ́ léyìí tí. Tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ wà nílé ẹjọ́ nípa bí imam fúnlọ Ògbómọ̀ṣọ́ imam Teliat Ayélára bí ó ṣe lọ sílé ẹjọ́ láti dá kábíyèsí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ kọ́ láti yọ òun ní oyè gẹ́gẹ́ bí ìmáàmù fúnlò Ògbómọ̀ṣọ́ tó sì jẹ́ pé ẹjọ́ sì wà nílé ẹjọ́ ẹjọ́ ò tí ì parí tí kábíyèsí ọba Ṣọ̀ún ti lo Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá gbé ìgbésẹ̀ yíyan ìmáàmù míì fún ààfin nílùú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n àfẹ́ká fojú wo àwíjàre kábíyèsí ọba Ṣọ̀ún ti lo Ògbómọ̀ṣọ́ náà o àwíjàre wọn ni pé kì í ṣe ìmáàmù àgbà fúnlùú Ògbómọ̀ṣọ́ làwọn yàn ṣùgbọ́n ìmáàmù tí ó mọ kírun tí ó mọ sojú àwọn ní inú mọ́sálásí mọ́sálásí inú ààfin nílùú Ògbómọ̀ṣọ́ tí ó sì mọ sojú àwọn níbi àwọn àpéjọ tó bá ti jẹ mọ́ ti àwọn mùsùlùmí nínú ìlú Ògbómọ̀ṣọ́ ṣé yìí ṣé kò ní da omi àlàáfíà láàrin àwọn mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ sí òní dàrú torí pé ohun tó dájú tí gbogbo wa sì mọ̀ ni wípé imam àgbà fúnlùú Ògbómọ̀ṣọ́ imam Teliat Ayélára àwọn náà máa ní àwọn alátẹ̀lé tiwọn àwọn followers tiwọn àwọn olólùfẹ́ tiwọn tí wọ́n jẹ́ mùsùlùmí imam tí Ṣọ̀ún ti lọ Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ṣẹ̀ yàn ìyẹn imam Habib Adékúnlé àyílára àwọn náà máa ní àwọn olólùfẹ́ tiwọn àwọn followers tiwọn àwọn alátẹ̀lé tiwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí àpèjọ mùsùlùmí kan bá wá wáyé nílùú Ògbómọ̀ṣọ́ tí imam àgbà fúnlùú Ògbómọ̀ṣọ́ imam tẹ́lẹ̀ àtayílára tí wọ́n bá gbìyànjú láti lọ síbẹ̀ tí imam tí ààfin ṣẹ̀ṣẹ̀ yàn ìyẹn imam Adékúnlé eh, abib Adékúnlé Ayílára táwọn náà bá lọ síbi irú àpèjẹ bẹ́ẹ̀ ṣé kò ní í sí wàhálà ṣé kò ní í sí gbọ́nmi sí omi òtó ṣé kò ní í sí eh, ìjàngbọ̀n àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fojú wò nìyẹn ṣé ìgbésẹ̀ tuntun tí ìmáàmù àti kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ gbé yìí ṣé yóò eh, ṣé kò ní da omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú àbí ṣé yóò tún ìjàngbọ̀n wàhálà dúkùú tó wà nílùú Ògbómọ̀ṣọ́ láàrin àwọn mùsùlùmí àti ààfin ṣé yóò tún ṣe ni ẹ fi èrò tiyín ẹ fi ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí kájọ gbéyẹ̀wò kájọ sọ torí pé Yorùbá ní ó ń bọ̀ ń bọ̀ o àwọn ládẹ́ẹ̀dẹ́ àdàwọ̀dé mọ́ o gbogbo ojú gbogbo ara báyìí làá mú tó o kó tó wáá fẹjú jù báyìí lọ kó tó di pé àwọn máa yàdá wọ́n máa yọ̀bẹ wọ́n máa lé ara wọn kiri nílùú Ògbómọ̀ṣọ́ ìlàfin ní kẹjẹkájọ sọ kẹjẹkájọ gbéyẹ̀wò ẹ fi sọwọ́ sí wa èrò tiyín àti ìwòye tiyín lórí ilé ìta àmúwáyé láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa